Ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá kan tí wọ́n ń jẹ́ Ìgbìmọ̀ Amájẹkúbàjẹ́ ilẹ̀ Yorùbá wọ́n mà ti sọ̀rọ̀ tó da ariwo ńlá sílẹ̀ èyí tó sì di àríyànjiyàn táwọn èèyàn gbà mọ́ra wọn lọ́wọ́ pàápàá lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú bí wọ́n ṣe sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó tètè kọ̀wé fipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà nítorí pé baba ìdójútì ni jẹ́ fún gbogbo ìran Yorùbá àti gbogbo ọmọ Yorùbá lápapọ̀ nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ ìgbìmọ̀ májèkúbàjẹ́ ilẹ̀ yorùbá èyí tí alákòóso wọn olóyè olùṣọ́lá olúwaṣèyí ìbádéró tó fi síta ló ti jẹ́ kó di mímọ̀ yìí pé ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ó kọjá ọ̀rọ̀ ẹ̀yàmẹ̀yà o kò ní bí èèyàn bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ yóò mọ̀ wípé Tinubu ó ti ba nǹkan jẹ́ jìnnà àti pé bó tún ṣe fowó kún owó epo ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí èyí tó tún dákún ìnira tó wà ní Nàìjíríà ó fi hàn pé ọ̀dájú èèyàn gidigidi ni Bọ́lá Ahmed Tinubu Olúwaṣèyí Bàdérò Olúṣọlá wa jẹ́ kó di mọ̀ wípé ìdójútì òní Tinubu ló jẹ́ fún gbogbo ọmọ Yorùbá ó ní gbogbo nǹkan tí wọ́n ń sọ nípa Tinubu báyìí kì í ṣe òun nìkan ni wọ́n ń sọ̀rọ̀ sí kì í ṣe òun nìkan ni wọ́n ń bú ó ní gbogbo Yorùbá ni wọ́n ń kó papọ̀ wọ́n léyìí ó bà àwọn nínú jẹ́ kọjá sísọ wọ́n wá gba Tinubu nímọ̀ràn ìpè láti àsìkò yìí lọ kó tètè lọ kọ̀wé fipò sílẹ̀ o kó sì tọrọ àforíjì lọ gbogbo ọmọ Yorùbá pé òun já wọn kulẹ̀ òun sì bà ojú wọn jẹ́ àti wípé ohun tó dojú ti gbogbo ọ̀ràn Yorùbá ẹgbẹ́ ìgbìmọ̀ amájẹkúbàjẹ́ ilẹ̀ Yorùbá ètò àjẹkòdè mọ̀ pé àwọn ké sí gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ Nàìjíríà láti jáde fún ìwọ́de èyí tí wọ́n ló ń bọ̀ ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá October 1st 2024 kí gbogbo èèyàn kó jáde láti tako ìjọba burúkú àti ebi tó gba ògbó nàìjíríà gbàrà tí ẹgbẹ́ ìgbìmọ̀ májèkúbàjẹ́ ilẹ̀ yorùbá tí wọ́n sọ̀rọ̀ yìí lọ́rọ̀ máa ti di ariwo tó sì di pé níṣe ni àwọn ọmọ yorùbá kan sọ̀rọ̀ sí wọn pé ọmọ àlè yorùbá ni wọ́n ìpè kò yẹ kí wọ́n sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ àti wípé lábẹ́ bó tilẹ̀ kò rí òye kan wà lẹ́yìn tinubu ni nítorí pé ọmọ ẹni kì í ṣèdí bẹ́bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì ṣùgbọ́n ó wá tó rí àwọn míì tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ ìgbìmọ̀ májèkúbàjẹ́ ilẹ̀ yorùbá tí wọ́n sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ tó dáa ni àti wípé àsìkò ti tó kí Tinubu fún rẹ̀ kó lọ jí gíré nítorí pé ìwà tó ń wù ìwà tó ń dojú ti ìran Yorùbá lóòótọ́ ni.